Ramadan tí a ayatul kursi ona ni a ń ṣàlàyé fúnra wa sáà fúnra wa ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀kọ́ nínú ayà adékòyé wa kó ní àyà yìí ìròyìn ọlọ́run ló kó sínú bákan náà ó sì jẹ́ nǹkan sọ fún gbogbo mùsùlùmí ìpọ́nà ọba sọ́nà wa tààlà ó ròyìn ara rẹ̀ fún wa nínú súra yìí ìròyìn ọlọ́run dẹ̀rẹ́ ìtẹ́yìn fagbárí mọ̀ ní ìtẹ́yìn fọgbọ́n gbé kalẹ̀ ní torípa àrí ọlọ́run nígbàtá àrí ọlọ́run tàwà fẹ́ ròyìn ẹ̀ ayé pé a padà sí ibi bóòlò sí ròyìn ara rẹ̀ wa ṣùgbọ́n tá a bá mọ̀ a fẹ́ ròyìn ẹ̀ àwa náà bèèsì lórí ìròyìn kẹta gbáǹpa rẹ̀ yìí ọlọ́run bá sọ́nà wa tààlà ọ̀fẹ́ ń torí àbí a sì fẹ́ ròyìn ẹ̀ bó láti wá ròyìn ẹ̀ ẹ́ bó bá ti ròyìn ààrẹ tó bá lóun lójú kí láwa náà sọ à ń lò lójú tó bá ní bó lójú ṣe rí tọ́nà bá tọ́ fún wa aláàmọ̀ gbàmọ̀ pó ní ojú so ìpínlẹ̀ níbi ìròyìn ọlọ́run nìyẹn ọlọ́run ọba tó níròyìn ni ìgbọ́ngbà tá àti mọ záàtù ẹ̀ àní mọ sífà rẹ̀ náà torí pé kọ́ídà lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀tì ni pé alkalamu fi záàtù alkalamu fi sífàtì kalkalamu wọ́n tó bá ti fẹ́ sọ sífà ọlọ́run tó fẹ́ sọ bó ṣe rí gangan àìpẹ́tùmọ̀ rẹ̀ ní pé ọlẹ́ sọ pàápàá kíni ọlọ́run tọ́wá ní àwọn ọ̀rọ̀ lọ́rin olè sọ pàápàá rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé kò yẹ kọ́ lè sọ ìròyìn ẹ̀ náà àbí tá bá rí ẹ̀rí kan tí wà gbára lé ìyẹn náà làwọn afámọ́ fi ń bá bàrà àwọn nẹ́sù tó bá ti rí báyìí tó bá ti sọ ń pa orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run mọ́sí gbaná nìyẹn nínú àwọn àyà tó wáyé pé látòkè ìròyìn ọlọ́run ló sọ òun náà ni àyà kò sí ọlọ́run tí ó bẹ̀mí ọba tó yẹ pé ó dúró fún ara rẹ̀ ni kò wá bùkátà lọ́dọ̀ ẹ̀dá kankan àwa là ń wá bùkátà lọ́dọ̀ ẹ̀ ọba tí sábà sọ pé ńgbà tó n'i ní chenji wá chẹ́ǹjì àbí nǹkankan wá dàrú nínú àwọn ètò ayé nǹkankan lè dàrú mẹ́ bákan náà òun ló gbogbo tó wà ní sánmà ni pé gbogbo tó wà ní sánmà àtìlẹ̀ yẹn lọ́nà sọ pé yòdá bẹ̀rù amúrò mìíràn sàmá ilà àrùn olùkọ́ntúrò nǹkan láti sánmà àtìlẹ̀ àwọn ti tèrò tó táyé àwọn máa ń kọ́ntúrò tó ajẹ́ tẹ́rítìrì wọn àìmọye tàtú lè rí kọ́ntúrò mẹ́ ṣùgbọ́n náà bá wà tó yẹ bóyá lóní sánmà àtìlẹ̀ yòdá bẹ̀rù amúrò mìíràn sàmá ilà àrùn olùkọ́ntúrò gbogbo nǹkan láti sánmà àtìlẹ̀ bákaná ọlọ́run ní kò sẹ́ni kẹ́kẹ́ tó lè ṣe pẹ̀lọ́dọ̀ wọn tó ń bá fún ìtumù kí náà rí kọ́ nínú lè nípa àròyìn tí ẹni kájẹ̀ fi kámẹ́tì sọ̀rọ̀ kí ló túmọ̀ kò sẹ́ni kẹ́kẹ́ tó lè pẹ̀lọ́dọ̀ àfẹ́ tó bá fún torí kọ́ bá alágbára ọba tó pé ni èèyàn ò pé ìyẹn ló bá dé pé èèyàn mí lè déwájú rẹ̀ kó kún lójú pé ó ti bínú tẹ́lẹ̀ pé ò nígbà tó bá gbéyàn kan tó bá tóbi jù lọ dé ìmọ̀ pé yẹ́pọ̀ náà mọ̀ pé ti máa mọ̀ ságídí jù ẹni tó gbé wá ìmọ̀ ṣe kíni ó mọ̀ jù mí lọ àbí mo tó ní mo lágbára láti ṣe kẹyí tó ààrẹ nìkan tí ìrì tó lè dá mi lọ́wọ́ kọ́ lẹ́gbẹ́ tí bá ti rí báyìí wọ́n ju wọ́lẹ̀ wẹ́pẹ́ ni ẹ̀ tó kún lójú mi látara pípé ọlọ́run látara agbára ọlọ́run kò sí bẹ́ẹ̀ nìkan ti wò ó tó tó gbọ̀ngbọ̀n tó tó nípò tó tọ́lọ̀ wá fún yọ̀ǹda tí wàá lóun ṣì pẹ̀ tí wàá kún ọlọ́run lójú ah mo sì fẹ́ jẹ lágbájá yẹn àtúgbọ́n lágbájá tó kẹwàá bá ti pẹ̀ kí ìdìfẹ́ kó sì pẹ̀ ìní fi jẹ́yà èyàn òdọ́dọ̀ lọ pípọ́ bá tó pé ní èyàn kò ní ó lè wò tóbi tó ààrẹ ni tá gbèdéwájú ẹ̀ tí ó sára rẹ̀ ó balẹ̀ ó yẹ kára rẹ̀ tó balẹ̀ kò dùn o ṣùgbọ́n ó rí pé nìyẹn ṣe kí ni ó káńkà jò ń lọ èrè rẹ̀ òdọ́dọ̀ ọlọ́run ìyẹn ló bá dé pé ẹni tí ó bá sí pẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́n bá fún ní ṣìpẹ̀ ṣìpẹ̀ kí lẹ́ni yóò rí tí ẹni tọ́lọ́n bá fún ní ṣìpẹ̀ ṣìpẹ̀ pé kí ni yóò rí tí pé lágbájá ó ṣìpẹ̀ kí lẹ́ni yóò rí tọ́lọ́n ṣe fún sí ọlọ́run kan ẹ̀gbẹ́sayé ètè àpẹẹlẹ ń gbà mí ìjẹni nípa ni torí pé nìyẹn náà pé ó ni tó jù lọ ṣùgbọ́n tọ́lọ́run ọlọ́run pọ́yẹ̀ lé ní o lọ́rọ̀ ní àwọn màláíkà gan wọn tó ṣípẹ̀ àbí tọ́lọ́run bá fọ́ níyànda tọ́lọ́run bá fọ́ níyànda wọn tó ṣípẹ̀ ìyànda ọlọ́run yẹn yóò máa túmọ̀ sí àpọ́nlé tọ́lọ́run fún ẹni tó ṣípẹ̀ ṣùgbọ́n láyé oríṣiríṣi ẹ̀ ló lè ṣe pẹ̀ níwájú ẹni ẹlòmí táwò pé ah, ó tóbi lójú wa tá fi pánlé ẹlòmí àti fi pánlé ṣùgbá ń bẹ̀rù ta bá ṣagídí jù nítorí ṣẹlẹ̀ sí wa látara gidi yẹn láwà jùwọ́lẹ̀ pé ó gbà ọlọ́run bọba tó pé ní ẹnìkan ò ní mọ́nù lọ́dọ̀ ọlọ́run pé ah, àwa gbọ́dọ̀ ṣe báyìí ẹ̀rí ibi tá ṣiṣẹ́ dé ọlọ́run jẹ́ kó yá pé iṣẹ́ yẹn gan kèé ṣe òní price pé níṣẹ́ fi gba nǹkan lọ́wọ́ o pé iṣẹ́ gan tá a bá fi ṣàánú yín àánú ni ìtún ọgbẹ́ lọ́nà kẹsí kejì fi tọ́lọ̀ pé dé kò lè máa fọ́sẹ̀ àti mo ní lọ́dọ̀ lọ́wọ́ ó sí kíni ó fún mi kò sí mi sọ pé iṣẹ́ nìkan ò lè gbà ìtafẹ́ lórí pé ní ọba tó ni tí ó jẹ́ pé ní kò wá bùkátà lọ́dọ̀ ẹrú àwọn àwọn bùkátà lọ́dọ̀ ẹ̀ bákan náà kìí ti pé ẹnìkan níwọ̀ lọ́dọ̀ rẹ̀ tí mo ní ráìtì kan tó gbọ́dọ̀ fún mi ní nǹkan báyìí ìyẹn ló fà nígbà táwọn hadith ilẹ̀ ń jẹ́ ọmọ ìwọ̀ ọlọ́run kí ni kejì tí anábì sọ àti ìwò ẹ̀dá lórí tání lórí ọlọ́run ìjọ ọmọ ọlọ́run lórí àwọn ẹ̀dá àti ìwò ẹ̀dá lórí ọlọ́run ìjọ ọmọ àwọn ẹ̀dá àti kíni a ní mọ́tún ní ìwọ̀ ẹ̀dá lórí ọlọ́run ẹ̀dá ò níwọ̀ lórí ọlọ́run ìjọ ọmọ ìwọ̀ ọlọ́run lórí ọ̀wọ̀n ẹ̀dá àti ìwọ̀ tọ́lọ́wọ́n ọba ṣe lọ́rùn ẹ̀yìn fúnra rẹ̀ fún oṣù fẹ́ dà kò ní pé ìwọ̀ ẹ̀dá lórí ọlọ́run ẹ̀dá ò níwọ̀ kẹ́kẹ́ lórí ọlọ́run táyẹn bá ti níwọ̀ lórí ọlọ́run a pé ọlọ́run tó pé mọ́ nínú tó níyẹn ìwọ̀ ẹnìkan ti wà mẹ́ẹ̀ tó bá lówó tán ni à dábìmọ̀ pé ọ̀pẹ́ tán lórí owó ni à ìwọ̀n nìkan kọ́ ló lówó ráìtì àwọn ta ni aláìní ti wà ń bẹ̀ tó bá nípò ẹni ipò rẹ̀ yí akẹgbẹ́ ọtí bẹ̀ ni ráìtì ẹ̀kan wà ń bẹ̀ àìpé ìwọ̀n kan ti so mẹ́ lọ́rùn ṣùgbọ́n ọlọ́run bá sọ ánà àtọ́lá àlè lẹ́nìkan níwọ̀ lọ́dọ̀ rẹ̀ torípọ̀ bá tó pé ní ìyẹn náà lọ́lọ́run pé ẹni tí ó bá ti pẹ̀mí ní fún wọn yọ̀ǹda pẹ̀lú pé ìwọ̀ kan lọ́nà ọlọ́run wo ló tí mo ti kí ni ó yẹ kí lè ti pẹ́ fàdúrà ọ̀rẹ́ tí mo gbà láyé ó yẹ kí n sọ báyìí kò sí ẹni náà hátàlẹ̀ àǹbìyá wọ́n lè àwọn ànẹ́bí ọlọ́run ilé ìtumọ̀ pé ọba tó pé lọ lọ́run ọba sánà ọba tààlá ẹnìkan ò ní ìwọ̀ ní kíni lórí rẹ̀ òun ló níwọ̀ lórí wa o náà ọlọ́ba sánà ọba tààlá wa ní náà awá sọ̀rọ̀ ṣìpẹ́njọ́ yìí pẹ̀lú kọ̀ndíṣẹ̀ kọ̀ndíṣẹ̀ méjì la pé kọ̀ndíṣẹ̀ méjì alákọ̀ọ́kọ́ ó ní pé ọlọ́run ọba yóò ṣe kíni

mo gbàgbọ́rọ̀ yé lẹ́ni tó ti pẹ̀ fún náà tó níwọ̀ pé àtọ́ bá ti pẹ̀ fún gbọ́dọ̀ lọ àìwọ́ àti tó lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá tó yọ ní ti ẹni ìyẹn pé ẹnìkan kò lọ́nà kẹsí kejì kò níwọ̀ kan tí ó mọ fi proud pé mo ní nǹkan báyìí tọ́lọ́run gbọ́dọ̀ ṣe kíni tó gbọ́dọ̀ ṣe báyìí fún mi torí pé tọ́lọ́ tó níwọ̀n kan lọ́rọ̀ ọlọ́ọ̀bá sùfánà wa tààlà ọba tó pé ní ọlọ́run ti ṣe nǹkan tí ó bá òbí ọba ti ṣe fẹ́ ọlọ́run wa ní látara rẹ̀ lẹ́nu inúrò yẹn ni ó ní òun mọ iwájú wa ó mọ ẹ̀yìn wa ó mọ ọ̀tún wa ó mọ òsì wa ó mọ inú wa ó ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ọlọ́lá naam naam ọlọ́run gbogbo nǹkan yìí ọlọ́run bá subhanahu wa ta'ala mọ̀ tí kàkùn pamọ́ sí ọlọ́run kò sí kankan tí ó pamọ́ sí ọlọ́run bá subhanahu wa ta'ala Naam. Kò sí nǹkankan tí ó pamọ́ sí ọlọ́run bá subhanahu wa ta'ala ní gbangba wa lẹ́yìn wa gbogbo ẹ̀lọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ní ẹ̀rí bákanáà àwẹ́ ẹ̀dá ààrọ̀ kiri kákẹ̀kẹ́ nínú mọ́ ọlọ́run ààrọ̀ kiri kákẹ̀kẹ́ nínú mọ́ ọlọ́run àwẹ́ ẹ̀dá rẹ̀ tó bá fẹ́ kámọ̀ ní ìyẹn ló bá rẹ̀ pé ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala sábá àmì mọ̀ tó bá fẹ́ ká mọ̀ ṣùgbọ́n ìhátọ̀ bó ṣe rí gangan àmọ́ àwọn àbá àti párkù láàrin máàrífà àti ìhátọ̀ ìyẹn lọ́nà kọ́ láyé ètò nàbì ṣe yìí min ilmi illa bima sha ní tó bá fẹ́ ká ń pa òun ni ìròyìn ọlọ́run bá sọ fún wa ní tó fẹ́ nìyẹn olóhun lójú olójú bó lójú rẹ̀ ṣe rí àmọ́ olóhun lọ́wọ́ olówó bó lọ́wọ́ rẹ̀ ṣe rí àmọ́ náà olóhun ma ń gbọ́rọ̀ ma ń gbọ́rọ̀ wọ́n ń ẹ́ ààrẹ rí etí ọbárò ma ń ó yàtọ̀ sí kọ́ ní ni létí ó yàtọ̀ sí létí ẹ̀mí ibi tó bá ti ń etí náà ni ó ti fi ọlọ́run wé ẹ̀dá nìyẹn ọlọ́run gbọ́rọ̀ bó ṣe yẹ bó ṣe fẹ́ bó ṣe bá ti tóbi rẹ̀ mu bó ṣe bá kó máa gbọ́ mu lọ́lọ́run bá sùpánà àtàlá ìfi ń gbọ́ ọ̀rọ̀ so ọlọ́run bá sùpánà àtàlá ọba ti ń gbọ́ ọ̀rọ̀ ni almuhimu ni pé ìròyìn ọlọ́run bá sùpánà àtàlá táàfin ìròyìn ẹ̀ yóò jẹ́ ní tí ó sọ.

ayé pé ibi tọ́lọ̀ tí ló ń lọ́wọ́ kí látò sí ọ̀rẹ́ ẹ̀dàkùn ẹniyẹ kí ní sọ fún wa wíwà kó o mọ ìhá sọ o mọ òkúdóró tọ́lọ̀ ń gbà lérò bẹ́ẹ̀dẹ̀ ni ọlọ́ba sọ́nà àtàlá ọfẹ́ kama kó ń lọ́wọ́ ṣùgbọ́n wà láyé ṣe náà bí ṣe yìí ilmi ilá àbìmọ̀ tó fẹ́ kama lọ́wọ́ bó ṣe rí ń kò sọ fún wa ọlọ́wà ń bọ́ ròyìn ara rẹ̀ lọ pé wà sí àkòrè sí yuhu samawat wal ard ọlọ́run ní àga ọ̀hún ó fẹ̀ ju sánmà àti àtẹlẹ̀ lọ nínú ròyìn ọlọ́run òun náà lélẹ̀ àga ọlọ́run fẹ̀ ju sánmà àti àtẹlẹ̀ lọ. eléyìí ó lè gan létí sí ẹ tàbó làgáfi lè so sọ́mà àtìlẹ̀ lọ ó lè gan ti ẹ tébò ló ti wá rí ẹ̀ bó ló ti wá rí tágà ó fẹ̀jú lọ bọ́lá ti ròyìn ara rẹ̀ lẹ́ni ẹ̀ nígbà bá ti mọ ìròyìn kan ti gba ìròyìn kan pé ọlọ́run lè kẹ ó yàtọ̀ sáwọ̀ ẹ̀dá rẹ̀ sọ́ni tó bá fi ròyìn ara rẹ̀ pẹ̀yẹ kó máa jẹ́ lójúmọ́ príncipù kan wà á fi tú ìtumọ̀ ọlọ́run ìtumọ̀ ìròyìn ọlọ́run àtòkọ rẹ̀ kí nìkan náà lẹ́yìn sáka mísílì yìí ṣẹ̀yìn tó bá ti gbà yẹn gbọ́ pé kò sí nǹkan kan tó dàbí ọlọ́run tọ́lọ́n bá ròyìn ara rẹ̀ pẹ̀lú nǹkan kò yẹ kó jọ ẹ́ lójúmọ́ tó bá lága àwọn jùsẹ́mà àti ilẹ̀ lọ jùsẹ́mà àti ilẹ̀ lọ torí bọ́lọ̀ náà fúnra rẹ̀ ó yàtọ̀ sáwàta ní àwọ̀ ẹ̀dá wọ́n náà gbọ́dọ̀ gbà pé àga ọlọ́run fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ kẹ́lẹ̀ kẹwàá sọ pé ní àá àga ò lè rí báwọn ṣùgbọ́n tó lè fẹ̀ sí gbogbo ayé pátá làánú ọlọ́run kó wá débi wà fẹ́ àkòrè sí ìlú tó wà kó ó fẹ́ ju sẹ́mà ǹjẹ́ wọ́n gbà yẹn lọ́wọ́ rẹ̀ kí lọ fi nígbà torí pé àga lọ́lọ́run ṣe kíni àga lọ́lọ́run pé ọlọ́run pé ibi tọ́lọ̀ ti sọ pé àánú ń fẹ́ ó sálọ àánú mẹ́ wa rahmati wasi'at kulla shay àánú mi fẹ́ ju gbogbo nǹkan lọ ó fẹ́ ju gbogbo nǹkan lọ sọ àánú ṣùgbọ́n yí àga lọ́lọ́run pé tó wá lè rọ́mọ̀ ẹ̀dá lójú ní pé bóòlù àga ń ṣe wá lè rí bóòlù ti wá ṣe wá gbogbo ọlọ́run tó níròyìn gan ọ̀mọ́ tó bá mọ àga rẹ̀ kò ní lára ọlọ́run tó níròyìn ara rẹ̀ ìròyìn lọ ìròyìn náà wá fi gbàgbà náà gbọ́ mọ́kọ́ wá ní ńgbàtí làákà ètì ẹ̀ ò ti gbé ohun nǹkan yẹn jẹ́ kó yẹ kó jága ọwá tó sí nǹkan mi ọwá nú àánú ọlọ́run fẹ̀ ju sánmà àti lẹ̀ lọ orí ọlọ́run pẹ̀ ju sánmà àti lẹ̀ lọ àbí tí wọ́n bá tún bẹ́ẹ̀ lómi lédè lọ́la kó ní kíni agbára ojúlẹ̀ àti ìyẹn náà fàbẹ̀lọ pé àwọn tán ṣe tàwílù abẹ́ẹ̀tẹ́ sáti abẹ́ẹ̀tàwẹ̀ ẹlẹ́mọ̀ tí kálùkù lẹ́mọ̀ gbé tó bá wù ọbẹ̀ ni tí wọ́n bá ní

ìyẹn ló pàtó pé tábà ti gbọ́ píríncípù kan yé àní dààmú níbi àtúmọ̀ sífàt alákọ̀ọ́kọ́ ní àyàtọ̀ sọ fún alẹ́ kan lẹ́sà kamithlihi shay'un wa huwa samiul alim wa huwa samiul basir kò sí tó dàbí ọlọ́run gbà tó bá ti mọ̀ yẹn àìpẹ́ gbogbo òròyìn ẹ̀ náà kò sí tó dégé ni tó dàbí rẹ̀ ó sì ní ròyìn pírísípù ẹlẹ́ẹ̀kejì fẹ́ ká tó gbọ́yẹn pé kò sí nǹkan kan tí ó mọ̀ bẹ́ẹ̀ tí ò ní ní kíni tí ò ní níròyìn ìyẹn jẹ́ rọ́dù fáwọn ẹjà mi àfẹ́ gba gbogbo òròyìn ọlọ́run dànù pé ẹgbà kọ́lọ́ bá wà ẹni náà wà ẹ wá gbà kó wà kó wá níròyìn bó ní kó ṣe mọ ẹbẹ tí ò ní níròyìn afẹ́fẹ́ ń bẹ àbí gbogbo alàgbà fáfẹ́ níròyìn àbí oníròyìn olóòrìn ẹni afẹ́fẹ́ yẹn gbóná afẹ́fẹ́ yẹn tutù àbí torí tí bá ti ń bẹ oníròyìn ẹgbà kọ́nà bẹ wá ní oníròyìn ó níròyìn ẹsẹ̀ wá rí àáfi àyà kọ́kọ́ tu pé bọ́lọ̀ ń bá ti sọ ni torí kò sí tó dàbí ọlọ́run àní fi wé ti ẹ̀dá kankan nínú píríncípù tá gbọ́dọ̀ gbámú nìyẹn láti gbọ́ ìhókọ ọlọ́run àtòròyìn ẹ̀yẹ bákan náà alkalamu fi sifat alkalamu fi sifat ìyẹn pé tó bá ti ń tẹnu bọ̀rọ̀ yẹn ọlọ́run pé bó ṣe rí e a jẹ́ pé nítọ́ ń sọ náà ni pé ọlọ́run gan bó náà ṣe rí ni tó bá ti lè sọ pé bọ́lọ́run ṣe rí ni ìròyìn ẹ̀ náà mọ́ pé bó ṣe rí rè àti pé tó bá ti ìròyìn ẹ̀ náà ni wàá gbàgbọ́ tí làákàyè ò bá gbé wàá dákẹ́ lórí ẹ̀ ìyẹn ló fà wípé yín tó tó àwọn ẹni ìṣíwájú wa ó dùgbọ́dọ̀ àwa náà ibi táwọn ẹni ìtúwájú wá ti gbẹnu dákẹ́ àánà gbọdọ̀ gbẹnu dákẹ́ àwọn sàhábà tí àyà yìí sọ̀kalẹ̀ lójú wọn wọn bí ànábì pé eré ànábì o àga ọlọ́run bá tó fẹ̀jú sọ́mà àtìlẹ̀ lọ bóòlù ti fẹ̀jú lọ ààrẹ nìkan kan náà sàhábà tó bá ànábì àwọn bí ànábì pé ọwọ́ ọlọ́run bóòlù ṣe rí wọ́n ti gbàgbọ́ ṣùgbọ́n bóòlù ṣe rí wọn bí ìyẹn nìlànà àwọn salaf al'imanu bi sifatillah wàbí ma'anihi agbára òyìnbó bá gbọ́ àti túmọ̀ rẹ̀ ẹ́ bidoni su'al an kaifiyati aw kaifiyatiha wọn wá máa béèrè pé bóò ní nǹkan yẹn náà wọ́n yọ ọlọ́run ta ló fẹ̀ jù sánmà àtìlẹ̀ lọ ẹni jẹ́ lójú

tó bá jù sínú àlàárà tí bí wàkàrà jù kékeré sílẹ̀ tó fẹ̀ lọ jántúrẹ́rẹ́ tí ó lópin jẹ̀mọ́ àgátá ló kéré yìí ló fẹ̀ bí sọ́mà tilẹ̀ lọ bóòlù àlàárì ṣe ó ṣe wá tó ń tiẹ̀ ìyẹn náà fún ọ pé afọ mọ̀kálìkìlá wà láàárì ètò tóbi yínú gbogbo ẹ̀dá ọlọ́run tó fi yí nǹkan mẹ́ ẹ má bí ẹ pé ẹ̀dá ọlọ́run bá wo ló tóbi jù oníyàn ní àlára ṣe kèsì sọ́mà àtìlẹ̀ kúrò àsọ́mà àtìlẹ̀ sẹ́ àgágẹ́ tó jù lọ àlára ṣe ọlọ́run ó ní tó yẹ pé ó tóbi jù ní ẹ̀dá ọlọ́run àga ọlọ́run ta ló fẹ̀ ju sọ́mà àtìlẹ̀ lọ tẹ́ bá jù sọ́mà àlára ṣe wíwà pé ju nǹkan kínkínní sáàyè tí ò ni nǹkan kínkínní ìlàwà ló tóbi ju sọ́mà àtìlẹ̀ lọ bó làlára ṣe ti tó wa tó ń tẹ̀ subhanallah eléyìí ká máa títóbi ọlọ́run ká máa gbára ọlọ́run ìlànà tó kọ́rọ́ bó l'arṣil azim ọba tó ní aláràṣí al'azim tó tóbi ẹ̀dá tó tóbi jùlọ oná ni aláràṣí ọlọ́ọba subhanahu wa ta'ala bákanáà òun ló wà lókè gbogbo àwọn nǹkan aláràṣí tó wà lókè sánmà ọlọ́ọba subhanahu wa ta'ala wà lórí gíní lórí al'arṣi ọlọ́run ni wà láyà údòhù ò ní ọlọ́run lára kò tóbi jù àbí kò tí ẹ̀ tóbi lọ́dọ̀ ọlọ́run àbí ká ní láyù sí kílùhù kò wúwo ẹ̀kẹ́tẹ́ ọba bẹ̀rẹ̀ rúdì tí ó wù ẹ lọ́rùn kò ní ọlọ́run bá lára kò tí ẹ̀ wúwo lọ́dọ̀ ọlọ́run àbí ká tẹ̀ ní kò tí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá fún sọ́mà àtìlẹ̀ kò ní ọlọ́run bá dára má sọ àtìlẹ̀ ẹgbẹ́ bá pé yìí ọ̀pọ̀lọpọ̀ ròyìn abẹ́ ló wà ìtàzọ abẹ́rẹ́ náà lọ́ba tó lágbára tí nǹkan gbogbo nǹkan wá bùkátà tó wà bùkátà títí ń darí gbogbo nǹkan ọlọ́run ní sọ fọ́lọ́run kò kọ́lọ́n láyà kò ní ọlọ́n lára torípọ́ bá lágbára ní àwa ń tiwa àwátá jẹ́dà ọ̀dẹ̀dẹ̀ lómi ìgẹ́ni lára láti sọ kátọ́ àfọ́pá wọn kátọ́ àfọ́ ẹni kẹwọn ń jà lẹ́nu àti yẹ ká pín ẹ̀yìn ra wa ìwé lè kálukú lè ṣe fúnra ẹ̀ tẹ́lẹ̀ náà tíríìtì kan gan ẹlòmí ò lè mójútó ṣùgbọ́n náà bá ọba tó dá wa kò ní lára kò wọ́ lọ́rùn àkẹtẹ̀mọ́bí ọrùn ròyìn ọlọ́run kárí kò ní lára torí pé ìròyìn tó rò sọ ọ̀gá bá ní kò wọ́ lọ́rùn nígbà pé yẹn bọ́ọ̀nù ròyìn ọlọ́run kò ní ọlọ́run lára ìmọ̀ ẹ̀tọ́ àtìlẹ̀ gbogbo tí ìṣẹ̀lẹ̀ mẹ́ pátá kò ní ọlọ́run lára láti rọ̀ káwa ní ah, ọlọ́run mọ̀ sí ni torí pé obc ah, iye ọjọ́ kan lọ́wọ́ nìkan wá ń ṣẹlẹ̀ ní ọ̀hámọ̀ eré ò lè ṣẹlẹ̀ kódé eré ò lè jábọ̀ àbíkọ́lọ́ mọ̀ sí kò sí omi mọ̀ sí kò sí orí òkè ojú òfurufú kò sí nǹkankan tó pamọ́ sọ́nà ìjẹ mú wọn ọlọ́run ní ṣe ilẹ̀ ọbíbọ̀ wọn ọlọ́run ní ṣe yudafiru al'amura mina sama ila al'ab òun ló ń kọ̀ntúrò wọn látòkè ní sánmà látilẹ̀ àtòkè àtilẹ̀ ìkẹ́kọ̀ọ́ ní ọlọ́run lára káà ní àà ah, iṣẹ́ àwọn ẹ̀dá ti pọ̀ jù ta ni yín lọ́dọ̀ ọlọ́run àjẹ́ kẹ̀kẹ́ ìyẹn náà ni èèyàn ó fi máa tẹ́rí sọ́dọ̀ ọlọ́run kò ní mọ̀ wùwá pé á ah, ó dá pé mi ò lè rí nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run àmọ́ ó ti tán kò tán orí ọlọ́run bá tán á náà wá ta lá á lè gbà tán. ń kí àwọn èèyàn lọ ní bákan náà ẹni tí bá ń ṣàdúrà kò ní jákẹ̀ nípa kọ́nà gbàdúrà wọn pé àbí iṣẹ́ ti wá pọ̀jù rẹ̀ ọjọ́ pọ̀jù tọ́dọ̀ tèmi lọ ní ọ̀nà láyé tèmi ní torí pé wọ ẹ̀dá náà ń gbà mí ìtọ́ bá ti lẹ̀ ọmọ jákẹ̀ lọ́dọ̀ ẹ̀dẹ́gbẹ́ àbí ẹ interview bóyá èèyàn mẹ́jọ náà lẹ́fẹ́ gbà ẹ̀yìn five hundred lọ náà ó ti rò pé ọ̀tẹ̀ sí fáìlì tèmi wò torí pé èrò ti ṣe kí ni èrò ti pọ̀ jù nínú tẹ́ tó pọ̀ jù kó tó lẹ́sẹ̀ ọ̀rùkọ́ ọmọ jákè pé olódọ́dọ̀ ti wà yìí a gbọ́dọ̀ fi yí ń bọ́ lọ́wọ́ bá lò torí gbogbo apáta ẹ̀ kò sí tó pamọ́ sí ìkọ̀sí bá àyẹ́ ti wá pọ̀ jù fáìlì ti wá pọ̀ jù wájú rẹ̀ tó lè wá rántí tèmi báyìí èé gbàgbé ìkẹ́kọ̀ọ́ pamọ́ sí ebi wọ́n ti eh, ẹ̀dá lọ ka pé ti yín pọ̀ táwọn ẹranko nkọ kọ́ ẹja ní omi nkọ, kọ́ ẹ̀dá tó wà ní òfurufú ń kọ́ àwọn a lè fojú rí ń kọ́ òun náà ló ń ṣe gbogbo ẹ̀ kò sì ní lára so jẹ́mọ́ òye kéèyàn mọ ronú sí ayatul kùrùsí àwọn nǹkan oríṣiríṣi tọ́lọ̀ ń sọ ń parẹ̀ yìí yóò jẹ́ kí káàwọ́ alágbàlagbà wájú agbára tọ́lọ́run bá lọ ó wá kọ́lọ̀ lágara kò sí tó lè kọ́lọ̀ ní lágara ń sámà tilẹ̀ torí pé òun náà ní ń sọ gbogbo tí ń ṣẹlẹ̀ ń bẹ òun náà ló mọ̀ òun náà ló ń darí ẹ̀ pàláyà odòwú ẹ̀kùtòhùmá kò ní ọlọ́run bá lára ìmọ̀ tó sámà tilẹ̀ fáwa ní ọmọ yẹ kó ní àdìsáìsà ọmọ yẹ kó ní pa omi yẹn kó ní mínísà omi yẹn ní àwọn tó jábọ̀ fún un pé títẹ́ bá pọ̀ lọ́dọ̀ olórí ní ma àwọn ìyàwó èèyàn mínísà náà tó ń yàwó èèyàn sábẹ́ tẹ́lẹ̀ àwọn náà yàwó èèyàn wọ́n tó ọlọ́run bá tánà àtàlá kò ní ìdìrú yìí torí pé ọba tó tó dá dúró ni kò ní bùkátà lọ́dọ̀ ẹ̀dá àtúsọ́mọ́dù àwa là ń ronú kakó yẹ kó ṣe báyìí fún wa ṣùgbọ́n ọlọ́run bá tánà àtàlá ọba tí nǹkan ikú tí a iṣẹ́ tí wá pọ̀ ní olùkò lérí iṣẹ́ mọ́ ní kò sí tó jọ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ní wàhúwà àlì ọba tó ga ni ìròyìn tọ́lọ́run fi parí ẹ̀rí ó sì sójú orúkọ ọlọ́run nǹkan méjì tó tún ní ìròyìn gíga nínú ni ẹni bá ti lórúkọ ọlọ́run yóò ní lóyìn nínú mọ̀tẹ̀yàn lè ní orúkọ tí ò ní níròyìn àìbẹ́ ẹ̀kọ́ tó bá pè ní alimu tí ẹ̀wọ̀n bá mọ́ pè ní alimi alimi àbí alimu ó ti ẹ lára ó wà lè rẹ̀ kó mọ̀ ó jẹ́ orúkọ ṣùgbọ́n pé onísùúrù orúkọ nìyẹn ó sì lè mọ́ bínú ó orúkọ but kò ìròyìn ò sí tó ó lè wáyé fẹ́yàn bẹ́ kọ́lá ní rọ̀bí Muhammad ẹ̀wọ́n tó fà ètò ẹni ẹ̀yìn tó yẹ pé ìwà bóun mọ̀ ṣe lórílẹ̀ ṣùgbọ́n náà ọba tẹ́ bá ti rí orúkọ kan ẹ̀wà ń ẹ́ olùtọrẹ ọtìmọ̀ pé ìròyìn títọrẹ wà fọ́lọ̀ pẹ̀lú pé kẹ́ ń jórúkọ ẹ lásán alìmù olùmọ̀ orúkọ ọlọ́ọ̀ ni ọtìmọ̀ pé ìmọ̀ yóò tẹ́kí ni ìwà ń bẹ bẹ́ẹ̀ náà ni alìyù yìí ọba tó ga lórúkọ ní záàtù ẹ̀ ọba tó ga náà nínú ròyìn ẹ̀rí pé orúkọ yìí àìsábàsọ àmọ́sọ àlì sáà ní tálífà alábì àlì kèé torúkọ ọlọ́run lásọ̀ láwọn alì alì wọ́n káwá sí alifa aláwọn tó kọ́ jẹ́ alì ọ̀pọ̀lọpọ̀ yìí sábà sọ sábà sọ yà á fi abdul sí yóò àdíkẹ́ ni abdul alì sábà sọ alì kèé torúkọ ọlọ́run lásọ̀ àwọn orúkọ kan àti bá ti jẹ́ alifa aláwọn kó ń bẹ kèé torúkọ ọlọ́run lẹ́sọ̀ hakim ọ̀jọ̀gbọ́n wọ́n tẹ́ bá ti Odi di lórúkọ ọlọ́run ẹ gbọ́dọ̀ fi abdu tìtì lẹ́yìn rẹ̀ ní àlì ọba tó ga lórúkọ ó sì ga níròyìn gíga ó wá ní àǹfààní olówó bat wà olówó ìkọ́hàlì wà ìkọ́dìmù ìyẹn pé kọ́dìrú ọlọ́run gbígbọ́ngbọ́ ọlọ́run gíga ni àríwẹ̀kọ́ ni náà wà náà ọba tó ga tó gba tó gborí gbogbo nǹkan ni tó jẹ gàba lórí gbogbo nǹkan wà olówó zat ibi tí wà láwá wà ní àwọn mọ̀tẹ́sílà sẹ́mọ́ta korúkọlọ́ àwọn wàgbà olówó zat ọba tó yẹ pé pàápàá òun gẹ́gẹ́ níbo níbi gíga ni àwọn wà ní ọba tó ga ní ipò ọba tó ga ní ó jẹ gàba lé gbogbo nǹkan ṣùgbọ́n òun gangan olówó zat kó wà níbi tó ga yẹn àwọn ògbà torí pé ẹ̀gbà pé a lè fààyè ìròyìn tani ọlọ́run tó bá ní ìlú wù bá tẹ ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ bátù rẹ̀ ó wà lókè hàn ní a ti fààyè ìròyìn ọlọ́run ni gíga mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ tó wà fọ́nà olówó olùkọ́hàr ọba tó ga tó jẹ gàba lórí olówó olùkọ́dìr ọba tó yẹ pé gíga rẹ̀ yẹ pé ó gbọngbọ́n níbi gíga rẹ̀ ó ń gẹ́gẹ́gẹ́gẹ́ múlára rẹ̀ olówó zat níbo lọ́nà bá wà ààyè tó ga tí ò sí tó wà lókè ẹlẹ́ẹ̀kẹta ẹ̀fẹ́ fi ẹ̀fẹ́ rìnlẹ̀

ló ń lọ ló ń gòkè lọ ó ń lọ ọ̀dọ̀ náà omi fọ́kìhìn àwọn màláìkà tá a gbà tó wà ń sánmà àwọn gánà tó ń wá ń bẹ̀rù ọlọ́run wọn gbogbo àyà yẹn kí ló ń tú ó túmọ̀ ọba òkè ló wà tá a tún bẹ fún àmì tó fi sàmà sọ́kàn yín balẹ̀ kó jẹ́ pẹ́ni tó wà ń sánmọ̀ kó jẹ́ kílẹ̀ dálúmọ̀ yín ta ló wà ń sánmọ̀ ọlọ́run ni àìmọye ẹ̀rí kódà nínú àdámọ́tọ́lọ́ ń dáyẹ̀ gan àtẹni tó sílọ àtẹni tí ò sílọ tó bá bẹ̀ẹ̀ pé ọlọ́run Elédùmarè níbo náwó òkè kò sẹ́nìkan tí ó ní ọlọ́run tó máa wọlé rí òkè ní owó kódà tó gbà kódà àwọn tó máa sọ pé kò sọ́nà kò ní wùgbà tó lọ sí báyìí kí ni wọ́n lókè jẹ̀wọ́n àwọn kódà àwọn àbá àbádé ọ̀tá ọlọ́run fèrè àwọn náà gan <laughs> òun náà Ka náà bá gbọ́ wọ́n ní yá mọ́nà fún ilẹ̀ sọ́rìhà ìrẹ́ ámọ́nà bá mọ́ fẹ́ẹ̀sì kan àbí kankan tí ó ga la'alli abúlọ́gà al'asbab àfẹ́sàmà eh, wá ẹgbà eh, nǹkan tó ga sókè kí bóyá tí ó bá dúrókè mi àti òjò ríra káwà wò pẹ́ tó ga jù tó kí láàrín kí ni mo sọ fún fìdáhùn kí ni sọ ń bolo sọpọ́lọ́ bá wà sẹ́mọ̀ náà ni so olúwù that kọ́lọ́n gẹ́gẹ́gẹ́gẹ́ ní bolo wà sẹ́mọ̀ ni káyí pé ọlọ́ọ̀ ni musa sọpọ́lọ́ wà nílẹ̀ ni ìdí fìdáhùn ọmọ ọ̀sán ni pé ìrẹ́ àbẹ́nùmí bá ń gbẹ́lẹ̀ kí n rí ta ni ìrọ́lọ̀ musa

ìyẹn ló bá bá kankan wọ́n máa ní ọlọ́run làwọn kan ẹwà kéde àbúrú nígbà tẹ wá sọ yìí ẹni tó wá wà ń sọ́mọ̀ nǹkan tó náà ló ti mí ó ti ó ti dégíní ó ti mí ti mọ́ gbogbo nǹkan ẹni tó bá tẹ̀dí ní àkídà kékeré ni gbogbo ẹ̀dá náà gbogbo nǹkan ní wúwà wúwà wúwà wúwà pé ọlọ́run ti Ni wíwá pé àwọn mọ̀tẹ́dínlọ́wọ́ pé wíwá pé ó jẹ gàba láti sánmà lórí gbogbo nǹkan ní kéde fún gẹ́gẹ́ wà ń bẹ ìkúkútúnu ó jẹ gàba lé sánmà àtilẹ̀ ó tún wá wà níbo ní sánmà ó ṣe sánmà pé inú sánmà ló wà ó wà lókè sánmà lórí ibo lólé àrárá sí àyìn wà ní alọ́lọ́wọ́ ní bùkátà lórí nǹkan kan bó lè sọ́wọ́ wà lórí aláràṣẹ́ ajẹ́kọ́ a bùkátà sí aláràṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀dá tẹ ní bùkátà èmi jòkó lórí iṣẹ́ àti mo ní lórí iṣẹ́ a ní ọlọ́run kàn fẹ́ kó ń wà lórí aláràṣẹ́ ni kò ní bùkátà lórí alara náà torí pé náà ẹ̀dá ló ní kó ṣe tóbi tó ẹ̀dá ni ókè báyìí gbọ́dọ̀ ní alara pé orí aláràṣẹ́ níbo lọ́nà wà kó tó dá aláràṣẹ́ orúkẹ̀ wọ́n náà kó wà lórí aláràṣẹ́ ni o bò ní bùkátà wàhúwà àlíyú àlàáfíìm ọba àlíyù ọba tó ga ní àlàáfíìm tó sì tóbi tó tóbi ju gbogbo nǹkan lọ tẹ́lẹ̀ ní ìparí ayatul kùrùsí yìí ayatul gbọngbọ́n ni láti náà ló lọ́lá jù gẹ́bọ́lọ bí ànẹ́bì ti sọ fún nínú ọ̀rọ̀ rẹ̀ káàna wa mọ̀ rírì ẹ̀ ẹgbogbo àlámọ́ ń ka gọ́bà bá ń ka àwọn ìròyìn tó wà ń bẹ̀ ká mọ̀ ronú sí ká mọ̀ bá lọ kó mọ́ lápá lára wa bákanáà káàdì máa fi ṣe nǹkan wà sọ ọ́ níbi aburú ṣaitan aláàyìn alìmọ̀tòrónì min rahmatillah rínú tọ́lọ̀ máa fi ń sọ ní ní abẹ́lẹ́ bá sọ́nà wa kó yà wá ya kó yọ ní sẹ́ni kọ̀ọ̀kan kó gba ìbádà wa àwẹ̀ wa wa àti gbogbo ṣe lórí táàṣe nínú Ramadan yìí àti táàṣe kí Ramadan tó dé àti táàmù sí lẹ́yìn rẹ̀ kọ́nà kúmọ́ السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا أكيد عن شيء كويس مورو في مبارك بلوم عليك يا إيتي يا بوي بلوم عليك إذا تشوف هذا فعلا الدنيا ولا إذا تمنى جبين دي ما الله تعالى كما ذا دي الواجب bí ìgbà tí ayé ti wáyé tó kúrò ayé ọ̀tọ̀ sí láti lé àwọn ìbéèrè wọn ìjọba wa tí ó ṣọ́wà di ìgbàmọ́lá ìjọba ọmọ ọ̀pẹ̀lá Fẹ́lẹ̀ ìtàní o. Ọ̀blẹ́ fún ẹ̀ṣẹ́ kù nínú gálọ̀nù ńlá ẹ̀ ní ẹ̀dà tó bá tó ti fi ṣí níbi àgbàlá ọ̀pẹ̀lú àti òkúlẹ̀ àwọn ọmọ ìlú. ẹ̀yin tẹ́ ẹ̀yin elétò náà. Abu Muhammad tó lè sáré àbí tó bá kí nìkan àtàrí lọ wọ́n mú tó bẹ̀rẹ̀ sí ní ìgbà ní ọtí mọ́tò nígbà ní omi sáré lọ ọ̀pá bá ti mọ́ sáré tó bá ń sìn tó sínú ó yà sínú